أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله من بعد السلام عليكم ورحمة الله وبركاته أدعو قسم ولم وضع بالترويك كيف فعل النبي صلى الله عليه وسلم الله وبعثي أدعو قسم لأن يبعثي تنسينا ونفو على جسم لي ولا العافية لا سبعة تعرأي أدعو قسم ولم وضعنا كيف قم بعد النبي قسم بعد صحابة قسم بعد وبنتها بدارة تليلنا النبي نتيجة ونالك يا gbogbo àwọn olùkọ́ wa pátá ọlọ́run dákùsí ọjà rẹ̀ nísàbà ṣe dáadáa fún ọba fún ẹlẹ́sìn olórí àwọn òbí wa abẹ́rẹ́ rẹ̀ ọlọ́run ìdùnnú gbogbogbò ọlọ́run sàǹbà wa ṣe fún wọn. abẹ́rẹ́ bàtà aláǹdáná fún gbogbo àwa tí a jẹ́ jàmáà tí à ń pàdé ń bí náà lápapọ̀ láti lè mọ wá jọ́sìn fún ọlọ́run abẹ́rẹ́ rẹ̀ ọlọ́run ilé ọgbẹ́ òun kálukú wa ọlọ́run sáájú kọ́mọ jásí rọrùn kírámù ti tẹ̀yà àràhàmù rọ̀hìn. pẹ̀lú yọ̀ǹda ọlọ́run àdìsí táwọn máa kà láàárọ̀ yìí ona ni àdìsí ẹlẹ́ẹ̀kẹrìnlá nínú tìramiato àdìs apá kejì eléyìí tí a ń bá bọ̀ tí a mọ̀ sí àdìs fourteen. عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال في يوم الجمعة ساعة لا يوافقها مسلم فهو قائم يصلي يسأل الله خيره إلا أعطاه فقال بيدي قلنا يقللها ويزهدها متفق عليه àbáwọ̀ àbúrò rẹ̀ ni wọ́n gba àdéhùn yìí náà wà kọ́ lọ́nkọ́ mọ́sàbá ẹni sí wọn. wọ́n jẹ́ pé wa wọ́n ní dájúdájú òjíṣẹ́ ọlọ́run ìṣẹ́ ọlọ́run ọlọ́run kò máa bá ó sọ wípé fìyàwó mẹ́lìkúmọ́ àti sáà àkókò kan bẹ nínú ọjọ́ jimá àsìkò kan bẹ nínú gbogbo ọjọ́ jimá tó máa wáyé alábìláyò àbíkù à mùsùlùm mùsùlùmí kan kò wá ní ṣe pẹ̀kí rẹ̀ kí àsìkò náà kó ṣe déédé àsìkò náà wọ́n wá kọ́ ìmọ̀nìyùsọ̀lì kó jẹ́ pé mùsùlùmí náà ó dìde ó ń ṣe náà bílà fọlọ́hún àbọ̀tẹ̀gẹ́sí pásítọ̀ náà àsìkò tí ń kírun ọ̀ràn yẹn lọ́wọ́ ni. yẹsẹ alùlọ àkọyẹrọ kọmọ wa bẹ Ọlọ́run kọmọ béèrè dáadáa tí ń fẹ lọ́dọ̀ Ọlọ́run ìlà ẹtọ àbíkọlọ fún ni yẹn àbíkọlọ kọlọ fún ni ń béèrè yẹn wàkọọlà béèrè abáwa ni mọ̀ mọ̀mí náà wá sọ yìí pé òun wá sọ yìí lọ àmọ́ sọ lẹ́nu tí wa náà ń pé yòókọ̀ lílo a ọba yìí bó ṣe wù ú àwọn nǹkan téèyàn ń béèrè yìí a máa fún ni yòókọ̀ lílo a máa fẹ́ níwọ̀n ìgbà mi sì ní ajọ́ dàbí ìgbà tí àgbẹ̀yẹ lómi bá fún ta nǹkan yẹn lójú yóò rí gẹ́gẹ́ nǹkan ṣùgbọ́n èyí tó jẹ́ àdìsá anábì gangan eléyìí àfikún ọ̀rọ̀ látọ̀dọ̀ àbá àbúrò rẹ̀ ni èyí tó jẹ́ ànábì gangan tá a máa ń sàlàyé fúnra wa ẹ̀rẹ̀ pàdésì yìí kì í ṣe àdìsí tí a ò tí ì máa gbọ́ ọ̀rọ̀ nípa rẹ̀ rí tẹ́lẹ̀ ṣùgbọ́n àdìsí yẹn gangan láìsàn wá kàlẹ́ nìyí a ti máa sọ fúnra ní gbogbo ọjọ́ júmọ̀ ọlọ́run kó àdìsí ńlá kàlẹ́ nìyí o ẹ wọ ọ̀rọ̀ tí anabi sọ anabi fi hàn wá níbi àdídì yarí mú bẹ̀ yìí pé àkókò kan bẹ tọ́jú àkókò tí ọlọ́run ọba àlekè ọlágan gbọ́lá fún tí àdúrà tètè máa gbà lásìkò náà púpọ̀ pàtó wá rí báyìí tó ṣe wípé àkókò náà anabi ọ̀sọ́ fún wa yìí pé èdè àsìkò báyìí ni àbáyé ṣe anabi bá ti sọ àsìkò náà fún wa wọ́n ní tó tẹ̀lé ní pé tá a bá ti lè máa àsìkò náà àsìkò wọn nìkan náà láàmà fi sin lọ́hùn àsìkò yẹn nìkan náà ló ń kálukú wa láàmà bẹ́ lọ́hùn a nípa àwọn àsìkò yòókù bẹ́ lọ́hùn gẹ́gẹ́ bí ọjọ́ ọlẹ́yìn látòlè kọ́dírì náà ni ẹni pé ànábì ò sọ wípé bẹ́ẹ̀ àtọ́wá twenty one nìkan ni ọmọ jẹ́ òru lẹ́yìn látòlè kọ́dírì ànábì ò sọ bẹ́ẹ̀ twenty three nìkan kò sọ twenty seven nìkan ó kàdá sọ fún wa pé níbi mẹ́wàá ìgbẹ̀yìn kálíbà àti kínní kí ládàá wa bá lè pọ̀ kálíbà jọ́sìn fún ọlọ́run púpọ̀ bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ àsìkòjọ́ júmọ̀ yìí náà rí ó ń kálukú wa á lè ṣàdúrà tí ó pọ̀ nígbà tó sì kúkú jẹ́ pé àdùáwù wà lè ìbàdà kábẹ́ lọ́run náà ní bígbà téèyàn ń sin ẹjọ́ sìn lòun náà lọ́tọ̀ bígbà tí kápẹ́ yẹn ń sin náfìlà ojúkúlẹ̀ ọ̀nbẹ lọ́hùn òbéèrè sọ̀bẹ lọ́dọ̀ ọlọ́hùn kọ́dà èdè yorùbá náà lóbi ń sọ ọkùnrin ọlọ́hùn sí ìjọba ìfún mi ọlọ́hùn sí ìjọba ìfún mi òun sì lọ́hùn náà nìyẹn torí ní ọlọ́hùn ọbọ̀dọ̀ yìí pé ọ̀dọ̀ òun náà ló ṣe fẹ́ ni ọ̀dọ̀ náà lọ wà ọ̀rán tí òun ọlọ́hùn eléyìí ni òye ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí mi tó ṣe wípé tó bá fẹ́ ṣàdúà kò ní ro kí ni àwọn nǹkan tó wọn fẹ́ fi ṣàdúà kẹ́lì kọ́lá sọ fún pé ìwọ náà bá fi ní àwọn fi ṣàdúà gbogbo nǹkan àwùjọ lè jẹ́ kò bá ìjókòó màláìkà kan ní kọ́ máa pè kò bá jẹ orúkọ àlìjàndú kan ni kódà kó jẹ orúkọ àfáà kan kódà kó jẹ orúkọ àjẹ́ kan ẹlòmíì ò ní ká sí ẹlòmíì ò tẹ okú mà torí di eléyìí àdúrà ṣíṣe ìjọsìn ni ànábi wa fẹkọọ pé ìjọsìn yẹn á ṣe tí ó pọ̀ níjọ́ júmà òun ni òjò kọ sọ pàtó àkókò náà gangan fún wa ẹlẹ́ẹ̀kejì ni wípé nínú tá a máa bí sin lọ́hùn tá a máa bí bẹ lọ́hùn àdìsí jẹ́ ká mọ̀ ẹ́ pé nu tá a máa fi bẹ lọ́hùn bí ṣòro bá dé ní oṣù níbi lára káàbí ti kéèyàn bẹ lọ́hùn ọlọ́run ó sì gbọ́ àdúrà yàn yóò sì ṣèǹdé yàn fẹ́ fún yàn. ẹ̀rí èyí ni àwọn àbá ń pe àwọn sọ́jà wọn olórí wa làwọn àbá ń pe wọn sákìyèsí lórí ẹ̀ nínú ìgbàgbọ́ Islam ìgbàgbọ́ Islam akídàtò Islam yàtọ̀ sọ̀híyà. So kò sí nínú rẹ̀ kó wá jẹ́ pípé àwọn olórí ṣe kankan kó wá sọ pé jáde ká mọ̀ sí ráyọ̀ tó káàkiri islam ò faramọ́ pé báwo láti wá gba ẹ̀tọ́ wa lọ́wọ́ wa ń islam ò sọ pé kẹ́ ẹ fa àwọn faráyọ̀ tó islam ò sọ pé kẹ́ ẹ jáde kẹ́ ẹ mọ̀ dàlúrú islam ò sọ pé kẹ́ ẹ jáde kẹ́ ẹ wá ba nǹkan jẹ́ kẹ́ pé ńgbà wò ṣe nǹkan fún yín islam ò yọ wọ́n bì yẹn islam tó wá yọ wọ́n bẹ̀ islam wá ní kí wọ́n là ọ́ ẹ̀yẹn kọjá sọ́dọ̀ ọlọ́run ti yìn níta àwọn wa kọjá sọ́dọ̀ ọlọ́run náà làwọn àbá wa ń pè ara asákèjì pé ẹ̀yin tẹ́ ẹ jó lórí ẹ̀yin tẹ́ ń darí ẹ mọ̀ sí pẹ̀lẹ́ nígbà tí àwọn mùsùlùmí bá yarí àbí àbá àwọn àbá súnà lọ sàlọ́lá ẹja wa béèrè wa tọ́lọ̀ ní ká béèrè kó wọ́n wa lọ́wọ́ àwọn tí wọ́n yàn wá jẹ lẹ́nu à ẹlòmíì ọmọ mọ̀ yọ ọmọ mọ̀ fọwọ́ kàn díẹ̀ yọba mi ní gbogbo ní tó lórí ìwúbáwò tó lè kú sí torí pọ́nà ọba àlejò ọlá ló sọ ó ti sọ fún wa pé àwọn ọmọ tà lúrú ẹ̀yẹn mọ̀ bá wọn jólé ẹ̀yẹn mọ̀ bá wọn tà ọ̀ àdúgbò lá kọ́dà ẹ̀ mọ̀ bá wọn lọ lè ká lórí mọ́lé pé ẹ fẹ́ dààmú ẹ̀ ń ọ̀dọ́ ìjà tọ́lọ́wọ́ bá àlejò lábẹ́sẹ̀ ìjà wa yàtọ̀ sí èyí táwọn àti wọn sọ̀kọ́ àgbà fúnra wa torí pé ìtọ́ sọ̀kọ́ àgbà fúnra rẹ níbi tí wọ́n ti lọ́wọ́ bá fẹ́ǹsì kọ́ bẹ́ẹ̀ jà náà lẹ́nu kó sọ pé ẹ̀ ló wàhálà rẹ pọ̀ ẹ má wàhálà rẹ pọ̀ ibẹ̀ náà wọ́n sọ pé wò sí mẹ́ ẹ ẹ̀mí ò sí mẹ́ o tó sí mẹ́ o wọ́n òun sì rà fún lówó òun náà ṣùgbọ́n gbàtẹ́ ìbá ti tẹ̀ yín wọn jẹ́jẹ́ ẹ kàrara bọ́ọ̀sì kan ẹbẹ̀ lọ́hùn ẹ̀sìn náà fi là ẹbẹ̀ lọ́hùn ẹ wo bí ọlọ́wọ́n bá lè tẹ̀lé abẹ́sẹ̀ bá yín gbẹ̀tọ̀ yín lọ́wọ́ wọn. tómi náà tómi náà tún wá gbàgbé kóun tiẹ̀ òun débi kò rí láyé yóò tún wá kó báwọn àrọ́mọdọ́mọ rẹ̀. torí ìdí eléyìí ìsìláàmù jẹ́ kámọ̀ yìí pé nínú táwọn máa bí bẹ́ẹ̀ lọ́rùn òun náà ni kéèyàn ó ṣe náfìlà kéèyàn ó ṣe náfìlà kọ́ wa béèrè tí wọ́n á fẹ́ lọ́dọ̀ ọlọ́run bákan náà islam ti jẹ́ ká mọ̀ yìí pé àdéhùn ti jẹ́ ká mọ̀ yìí pé àfùsọ̀líyà àsìkò tá à ń sọ yìí tá a máa fi béèrè oore lọ́dọ̀ ọlọ́run la máa fi béèrè ìyẹn máa wá lò ó pọ́ùn fẹ́ fi ṣe kínni pọ́ùn fẹ́ fi ṣépè lẹ́nìkan àbọ̀n fẹ́ fi bàtà nìkan jẹ́ rárá ìyẹn máa fi béèrè oore lọ́dọ̀ ọlọ́run ni bákan náà àdéhùn ti jẹ́ kó yí wa yìí pé tí yẹn bá ti ṣe ọlọ́run bá lè pẹ́ láti sáńtà láti gbàdúrà abẹ́rẹ́ bàtà lánàá àánú ẹ̀ kọ́lọ̀ nǹkan mọ́tà jẹ́ kí àwọn àgbọ̀yé àwọn nǹkan wọ̀nyí kúrò fún wa káwọn ló ti gbìyànjú láti máa lò wa sallallahu ala sayyidina Muhammad wa ala alihi wa sahbihi wa sallam alaykum wa rahmatulahi